ẹ wò ọlọ́run wọ́n tú àṣírí ẹnì kọ̀ọ̀kan wa lọ́jọ́ ìlú ọmọ sálẹ̀ bò wá láṣìírí kí àwa náà ó sì gbìyànjú ká tó kù lórí ilẹ̀ alàyè káwọn rìn níbi tí abala táṣírí wọn ó sì bò kọjá pé gbogbo òun táwọn ọ́fíìsì lọ́hùn kọ́ mọ́ jẹ àwọn àdádálẹ̀ tẹnu ń kùn yún gbà torí pé innal halala bayyinun wa innal harama bayyinun wa baynahuma umuru mushtabihat sòun tó jẹ̀tọ̀ ó fojú hàn ẹnu wọn ẹnu bá ti ń kùn ẹ̀dẹ́kùn ẹ̀jẹ̀ ká kúrò ń bẹ̀ ká padà síbi èyí tó fi wá lọ́kàn balẹ̀ ìlànà ànábì náà níṣì mọ́ fi ní lọ́kàn balẹ̀ ọlọ́run mọ́sálàjì lánàá ànábì mọ́sálàjì ó tẹ́nu kọ̀ọ̀kan wa lórí ìjọsìn wa o lẹ́yìn wá gbà náà à ń dúpẹ́ fọ́lọ́run ọba tó tún ṣe nírọ̀rùn pàápàá jùlọ òní tí í ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kejìlélógún nínú oṣù kejìlá tí jẹ́rà ànábì sallallahu alaihi wasallam di fourteen forty tí a tún pàdé ara wa lórí ètò yìí ètò wa gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò náà ọlọ́mọba ní san yín lẹ́san olóore gbogbo ẹ̀yin aládùúró tí ẹ̀yin oníbèrè ẹ̀yin alákìyèsí ẹ̀yin onímọ̀ràn ọlọ́mọba ní san oníkálukú ní ẹ̀san olóore ẹ̀san tí oníkálukú mọ́ ń rí níbi pé à ń gbọ́rọ̀ ọlọ́run à sì ń ṣèṣe sí bọ́lọ́mọ bá ti pa wá láṣẹ rẹ̀ látòrí àwọn ànábì ọlọ́mọ sálẹ̀ ìjẹ́kọ́ àmà ẹ̀lẹ̀kùn eléyìí tí ń túmọ̀ sí pé kí èmi àti yín ká mọ́ ba iṣẹ́ rí wa ká mọ́ ba jẹ́ kólúkálùkù wa ká mọ́ ba jẹ́ àwọn ohun tí wọ́n mọ́ ń ba àwọn sí olóore jẹ́ yìí òun ni a mọ̀ tẹ̀síwájú lórí eléyìí tí ń jẹ́ bí series two tí ó mọ̀ jẹ́ ojú ẹlẹ́ẹ̀kejì láti àti sojú alákọ̀ọ́kọ́ ní ọjọ́ ìjẹjọ́ ibẹ̀ náà ni olùbánisọ̀rọ̀ wa ni wọ́n mọ̀ tẹ̀síwájú tí ọlọ́run bá kádàrá àá rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé àbá sì tún parí rẹ̀ náà ní ajẹ́gbọ́ àtúmọ̀ tẹ̀síwájú lábára kọ́lọ̀mù bá àríkọ́lá ọ̀kadàrà náà ni kọ́lọ̀mù kọ́ mọ́sálá ìṣe nírọ̀rùn bísímìlà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وصحابه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوان يتسواجو أفين ترك إبيركم لتدى الله سبحانه وتعالى أتي ìbí allah subhanahu wa ta'ala kọ́ máa kún gbogbo àwọn olùkún ètò ìhúdà lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí kò wá ń gbà fi dá sí àti gbogbo olùgbọ́ wa àbí allah subhanahu wa ta'ala kó ṣe lílo àwọn tá à ń gbọ́ nírọ̀rùn fún wa. àmín. a máa tẹ̀síwájú lérí agbọ́nrin ọ̀rọ̀ nípa àwọn nǹkan tí máa ba iṣẹ́ dáadáa èèyàn jẹ́ tẹ́gbẹ́ kò túmọ̀ pé iṣẹ́ nìkan ló bàjẹ́ ọfẹ́ ba ayé yẹn jẹ́ àti alkiyama rẹ̀ àwa ti mẹ́nu bà lákọ̀ọ́kọ́ fún wa lábẹ́ àyà tá a kà nígbàtí Allah subhanahu wa ta'ala ti ń bá gbogbo ẹni tí ń wá kí ayé wọn dà àti ọ̀run kó tí Allah kọjú dà wá ipe apẹ gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ya ayyuhal ladhina amanu ati'u Allah wa ati'u ar-rasul wala tubtilu ọlọ́run náà pé gbogbo ẹni tó bá nígbàgbọ́ nù Allah subhanahu wa ta'ala ní gbogbo ọ̀nà tá a gbà nígbàgbọ́ ẹ tẹ̀lé òun Allah bákan náà ẹ tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam tọ́jà pé ìtẹ̀lé rẹ̀ ìtumọ̀ pa ìtẹ̀lé gbogbo àwọn anabi ọlọ́run ọba yòókù bákan náà ìtẹ̀lé yìí àtàwọn ọ̀sẹ́ tó ní láàpá àfitẹ̀lé ọlọ́run láfitẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam ìbẹ́nu rẹ̀ èyí tá a fi ọkàn ṣe ní títẹ̀lé ìbẹ́nu rẹ̀ èyí tá a fi ahọ́n ṣe èyí tá a kò gé ara ṣe láwọn ọ̀nà tí àwọn ọ̀sẹ̀ ìjọsìn pín sí ṣùgbọ́n ẹ̀ pátá ká ṣe yìí àmọ́ bí Allah subhanahu wa ta'ala kí Allah kó gbà lọ́wọ́ wa kátàrà rẹ̀ ríyọnú rẹ̀ àwọn nǹkan tí mo wá bá sẹ́yìn jẹ́ ọlọ́run tún kì wá nílò pé wàlẹ̀ tóbi tí lu àmì ẹlẹ́kùn ẹ̀mọ́ bàṣẹ yín jẹ́ a ti sọ fún wa síwájú pé ìhun tó ṣiṣẹ́ iṣẹ́ mi ti bàjẹ́ omi ìtìyàn bá parí ẹ̀ tán òun ní má bàjẹ́ lápẹẹrẹ tó súnmọ́ táàbù mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ mi iṣẹ́ mi ti bàjẹ́ òun náà ni pé téèyàn bá mu ọtí Allah subhanahu wa ta'ala ò ní gba àwọn sọ̀làwátì rẹ̀ fún ogójì ọjọ́ ṣàkóso wájú kó iṣẹ́ iṣẹ́ ti bàjẹ́ kò sì gbọ́dọ̀ mọ́kì ẹlòmíì ọ̀hún ọ̀wá mu tí ó ṣe gbóhùn tó yẹ kó ṣe ó ti sọ̀ láti rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ńgbà tí ń ṣe lọ́wọ́ ní kí á rí mi lọ́wọ́ inú sọ̀ láti rẹ̀ iṣẹ́ náà máa bàjẹ́ nígbà tí èèyàn ṣiṣẹ́ lọ́wọ́ ẹlòmíì wá ti parí rẹ̀ ewu kankan ọ̀sẹ̀lẹ̀ síwájú iṣẹ́ ewu kan ọ̀sẹ̀lẹ̀ nígbà tí ń ṣiṣẹ́ lọ́wọ́ ńgbà ó parí iṣẹ́ léwu tí ó bàṣẹ́ jẹ́ lóde làwọn àfi wà kókó alákọ̀ọ́kọ́ kan tọ́ pàtàkì tẹ́kùgbà àwọn yòókù ń jábúrò lẹ́yìn rẹ̀ òun náà ní tí allah subhanahu wa ta'ala dojúkọ anabi sallallahu alayhi wa sallam ẹni tó ga jù nínú ẹ̀dá ẹni tó lóore jù ẹni tí jọsìn rẹ̀ tó ṣe déédéé jù tààrẹ nìkan tá a lè gbésẹ̀gbẹ̀ rẹ̀ àbí tá a kùn láfẹ́ máa wò torí pé fúnra allah subhanahu wa ta'ala ló ti anabi síwájú fún wa pé òun ni ẹ máa wò ọwọ́ nù alukur'an ọwọ́ nù hadith anabi sallallahu alayhi wa sallam kódà níbàámu sáyà yìí anabi sallallahu alayhi wa sallam náà tún sọ fún wa yálà pé ẹ ṣe sọláàtì yín bẹ́ẹ̀ mi ṣe ń ṣe sallu kama ra'aytumuni usalli bákan náà níbi hajj anabi ní khudhu anni manasikakum bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. allah subhanahu wa ta'ala wa kọjú dà nẹ́bì ní kókó alákọ̀ọ́kọ́ tá a dábàá ní sọ̀rọ̀ wa dúró lọ́jọ́ jẹjọ́ pé wa laqad awha ilayk àti ránṣẹ́ sí ọ a ti sọ̀kalẹ̀ fún ọ wa ila alladhina min qablik àtàwọn tó ṣáájú rẹ̀ pé kíni la'in ashirat la yahbatanna amaluk pẹ̀tọ́ bí sẹ́gbọ́tọ̀ múra bí pẹ̀lú èmi allah subhanahu wa ta'ala èmi ọlọ́wọ́n ọba ń ba gbogbo sẹ́rẹ̀ jẹ́ iye ogun tó ọjà iye sọ̀láàtì tó ṣe gbogbo àbùkù àwọn sùtá tí wọ́n fi kàn án gbogbo ẹ̀ ó sì jẹ́ pé ọjẹ́ lájẹgbé ni tòun ní bẹ̀sẹ̀ kankan wọ muhammad sallallahu alayhi wa sallam kódà kọ̀ mọ́ lórí bẹ́ẹ̀ tá a bá pè à ṣebíṣẹ́ rẹ̀ lọ́bàjẹ́ ọlọ́ni wala takunanna minal khasirin ọ̀tọ̀ bẹ nínú àwọn ẹni òfò tó ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́run wa ní bali lọ́à ohun tá à ń bá ọ sọ tá a fi dojú kọ tá à ń fọwọ́ lára sínú ẹ̀ ni pé allah subhanahu wa ta'ala òun nìkan fa'abud òun ni ọmọ ọjọ́sìn fún wọ́kùn mínà ṣáàkìrín kò sì bẹ́ẹ̀ náà tí a mọ̀ fi ọpẹ́ fẹ́ni tó dá ọtí ń pèsè fún wa tẹ́pọ̀ náà ní gbogbo ìjọsìn lọ́tọ́sí tó kọ rẹ̀ tí ọjọ́ tẹnìkan tí ròyìn rẹ̀ tí ọjọ́ tẹnìkan ilé iná sọ́tò zuma. tàbáwò anabi sallallahu alayhi wa sallam kò sínú ẹni tá a ti ẹ̀lẹ́ mọ́ orúkọ pé anabi ọ̀sẹ̀ bọ̀ ṣùgbọ́n bá anabi ti sọ kí tá a bá dami sórí ìyọ́ ọ̀sẹ̀ délẹ̀ anabi lọ́gàjù nínú ẹ̀dá ọlọ́run ànábì ọlọ́run ọba nífẹ̀ẹ́ jù òun náà sì tí ń tẹ̀ láti ọlọ́run jù tí ń páyà Allah subhanahu wa ta'ala jù ọlọ́run wa dojú ni kò túnmọ̀ pé ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́run kódà tòun ti bẹ́ẹ̀ ànábì àtúmọ̀ ọbẹ̀ kí ọlọ́run ì ìkìlọ̀ Allah subhanahu wa ta'ala kó sọ̀rọ̀ pé wastaghfir li dhanbika wa lil mu'minina wa lil mu'minat wallahu ya'lamu mutaqallabakum wa mathwaakum. ilé náà ló di ìlànà fáwa náà lójúmọ́ tí yẹn bá jẹ́ mùsùlùmí dáadáa ṣé nígbà ọ̀sẹ̀ ìdí làárọ̀ èyí dáràn lójú oorun tó bá ti jẹun tó sùn pẹ̀lú ẹ̀kọ́ bàtà bá jí kílà nẹ́bí ní kákọ́ jí sí i kakọ́ jíwá ẹ̀ńtọ́ dá wa allah subhanahu wa ta'ala láforíjì àmọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run astaghfirullah wa atubu ilayhi àti ó kéré àsọgbọ́nù kan nínú àkàrò àárọ̀ àmọ̀ tó ṣe nírọ̀lẹ́. wọ́n á ní ìdojúkọ ànẹ́bì yìí àwa àlùhùmà ànẹ́bì nípé ńgbà tá a bá ti mẹ́rin tó ga jù nù yín torí pé ẹbọ ọlọ́run ló wọ́n fi ba ogbó sí ànẹ́bì jẹ́ tó bá ṣẹbọ tó bá mú orogún pẹ̀lú òun ọlọ́run tàwa làwa eléyìí báyìí nínú àyà mi allah subhanahu wa ta'ala wa man yartadid minkum an dinihi ẹni yóò nù yín tó bá pa ẹ̀sìn rẹ̀ dà ẹ̀sìn allah subhanahu wa ta'ala tó jẹ́ islam títí bẹ́ẹ̀ nù rẹ̀ tẹ́lẹ̀ eléyìí náà máa jẹ́ pé kókó alákọ̀ọ́kọ́ tí wọ́n tún mọ́ dà pẹ̀lú ọkọ̀ mi kókó alákọ̀ọ́kọ́ ni pé ashirku ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé tùmọ̀ kẹ́nẹ̀ ni ọmọ ọ̀lọ̀ wá ṣùgbọ́n náà àwọn tíra lákọọ́lẹ̀ àti báyà kwan ti gbé wa ó tún ní ó kọ ọ̀dà kejì ń gbà míì jẹ́ kó súnmọ́ kọ́ jẹ́ pé nú rẹ̀ lọ́rọ́ lè fẹ́ wa sílé ni òun náà tó ń pè ní àrídà Allah subhanahu wa ta'ala wa ní ìwọ yòówù tó bá sẹ́rí jáde kó nú ẹ̀sìn rẹ̀ tó pa ẹ̀sìn rẹ̀ dà fayemut ọwọ́ akú lórí bẹ́ẹ̀ wa huwa kafirun lẹ́ni tó jẹ́ olùsàyè nígbàgbọ́nù Allah subhanahu wa ta'ala tó ti di kèfèrí

ló fi jẹ́ pé ìríjọsìn ṣe tún bùkátà sí ọpẹ́ ìjọsìn tá a bá rí ṣe ọtọ́ bùkátà sọpẹ́ ẹ̀pá rí ṣe lọ́fi lẹ́nu kí o lè dógóńgó ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala torí pé rírí ṣe rẹ̀ agbára wa kọ́ ẹ̀bùn ní látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ti kún ọlọ́ni iṣẹ́ yẹn fúnra rẹ̀ ti yóò ti mọ yáwọn àfa ni ó bàjẹ́ torí kóun náà tún di fáìlì níbẹ̀ habitat a'maluhum iṣẹ́ wọn gbogbo iṣẹ́ wọn bàjẹ́ fi dunya wal akhirah láyé àti lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà èyí tí a máa pè lọ́rùn ọlọ́wà ni wa ulaika ashabun nari hum fiha khalidun ọlọ́run ní gbogbo orú wọn yẹn tẹ́nìkan ọmọ ayé rẹ̀ lẹ́yìn èmi tí mo dá wọn tí mo ti mọ wọn tí wọ́n padà sí ọlọ́run gbogbo wọn pátá wọ́n jẹ́ ní tí wọ́n padà sẹ́rí sínú nẹ́tọ́mọ̀ bí mẹ́lọ́gbére eléyìí náà ìwọ náà yìí náà ń bẹ nínú pé wala takunanna minal khasirin nínú orí ibú nínú òfò ní kéèyàn parí ayé rẹ̀ kọ́wá kẹ́gùn sínú náà ọlọ́mọdé àwọ̀ náà tèmi àtiwọ́ káwá sàmì lásán sóhun nìkan ni sẹ́ta ní í ṣe bó ti ẹ̀jẹ̀ kó súnmọ́ ẹ̀wọ́ wa ìlẹ́tọ̀ kó tán bá ṣàdúrà kásàmì torípa wò sínú ẹni tí ó sọ pé insha Allah òun ni ó jẹun tá ọdẹ ṣàdúrà wa tó jẹ pé ámì nàgbà fúnra kí ọlọ́run bá wa gbàdúrà tí wọ́n ń ṣe fún wa yìí nítorí pé à ń ṣàdúrà à tún sàmí àwa tá a sàmí ní àdúrà náà làwa náà tún ṣe eléyìí ò nítumọ̀ kásọpọ̀ kọ ànábì mẹ́rin lèyẹn ń pè papọ̀ nígbà tó bá ti ṣe amínà sẹ́niyàn wá ti délé bọ́n gbàtọ́ ní ádámọ̀ ló ké sí yẹn ó tún ti pe Muhammad ó tún ti pe yáyá ó pe nuhu nígbà wọn ń ṣàdúrà ọwọ́ alẹ́ tó ṣe amínà yẹn ọkọ̀ ànábì ọlọ́run ni ó lè ṣe kásàtúnṣe eléyàwó tá a bá nírú òròrí eléyìí pátákẹ́ sọ kan tọ́jọ́rọ̀ kan tí ọ̀gbájúmọ̀ àbí kó wọ́n lè kọ́ àárín rí nǹkan kẹ́kà eléyìí ò nítumọ̀ bí ó jẹ́ pé ìṣe bẹ́ẹ̀ pẹ̀lú gan-an ń túmọ̀ pé sẹ́ni ni wàá jẹ́ lẹ́bọ̀ ni pé níbi tó yẹ kó fi Allah subhanahu wa ta'ala amina tí túmọ̀ rẹ̀ ń jẹ́ Allahumma stajib abala nẹ́bí ọlọ́run mẹ́rin lèyàn ti pè tọ́ ti pé amina ó pè bẹ̀rẹ̀ ó kọ wọn kódà tẹ̀lómi ìjà eléyìí ò nítumọ̀. alákọ̀ọ́kọ́ ta sọ fún wa ta ashirk billah àti àrídà ta ní nǹkan kan náà nílò ń túmọ̀ ṣùgbọ́n lákọọ́lẹ̀ wọ́n máa gbé rídà wá lọ́tọ̀ lábẹ́ àyàtà àti kà fún wa tẹ́lẹ̀ yìí sì mọ́ ba gbogbo iṣẹ́ olóore èèyàn náà jẹ́ ọ̀nà oní ọgbà ba gbogbo iṣẹ́ jẹ́ òun náà ní pẹ́ni jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tí ń kírun tẹ́lẹ̀ bó ṣe wá nù àwọn àkọọ́lẹ̀ òun náà ní kí gbogbo iṣẹ́ bá ti ṣe níṣẹ́ ẹ̀sìn lókun ìgbà tó bá ti lówó ṣe ìsìláàmù mọ́ gbogbo sẹ́yìn ti bàjẹ́ dápadà mọ́ gbáwọn àlàyé kọ̀ọ̀kan tó dìrọ̀ mọ́ torí parí nínú àwọn onímọ̀ táwọn sọ pé tó bá ronúpìwàdà pé iṣẹ́ rẹ̀ yẹn pé ẹ̀sán rẹ̀ ló wéèsì pé àwọn ò ní sọ pé sẹ́yìn bàjẹ́ torí kó tọ́jú kó bá bàjẹ́ ó bùkátà sí kó san ẹsẹ̀ padà ló bí masá lọ́dọ̀ àfáwa al-Qurtubi àti àwọn àfáwa àwọn màlìkíyà imam màlìkí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onímọ̀ táwọn ni ẹni tó bá ti lóun kúrò nínú islam tí ó sì islam tẹ́lẹ̀ wọn tó bá ti ṣe hajj wọn ni hajj rẹ̀ tó ti ṣe sẹ́yìn yẹn ó ti bàjẹ́ ó bù káàkà sí kó tún mi ìṣe tó bá lóun padà padà sínú islam. ìmáàmù Ṣáfi'í àtàwọn Ṣáfi'í àtàwọn míì àwọn lọ bíi pé iṣẹ́ yẹn kò ní lẹ́sàn rẹ̀ o ṣùgbọ́n ó ti ti ọ̀ràn yẹn kúrò fún kò bùkátà sí kó tún mi ìsan wọ́n fi mọ̀ wọ́n fi hanra wọn tó jẹ́ pé aya alukur'an làwọn méjèèjì náà sí kíni ni wọ́n gbára lé ṣùgbọ́n káti ẹ̀ wá padà sí pẹ́ni tó bá lẹ́kọ̀ọ́ tó sì ní kan sí àwọn àfọwọ́ sọ pé bó tiẹ̀ sí pé wọ́n ti ń fa àwọn ara lọ́kọ̀tọ̀ àwọn kẹ́ni ó sìn ájì yẹn padà àwọn kẹ́ni ájì yẹn ó ti ti ọ̀ràn yẹn dúró kan ṣùgbọ́n ò ní lẹ́sàn rẹ̀ mọ́ ìwo lóore ń bẹ fún yẹn iṣẹ́ tó ṣe tọ̀ lẹ́sàn tó lérè tó gbà ń bẹ. alákọ̀ọ́kọ́ àwọn dúró ń bi ayàtà kàtán yìí àwọn táwọn ní iṣẹ́ yẹn ti jẹ́ ó ti ṣeun kò bùkátà kó tún ṣe mọ́tò àwọn lọ dúró lé wọn nígbà tó bá tó kú lórí ìjáde kò nù síláàmù yẹn ló tó di pé iṣẹ́ yẹn ti pé ọgbà jẹ́ tí ó bùkátà sí pé wọ́n fi bí pé lamnẹ́kùnmínà lọ́pọ̀ pé kílẹ̀ tó fi sínú àwọn mùsọ̀lìn nínú àwọn tí ń kírun tó ìjẹ́ kó ti ṣe kó ti ṣe sọ láti láyé rí. àyà táwọn gbára lé òun náà ni pé ńgbà tí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé fayemut inú àyà pé ẹni tó bá ṣe àyè nígbàgbọ́sọ̀ wọn ọlọ́run pé gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ nígbà tó bá kú lórí rẹ̀ wọ́n níbi tí àwọn gbára lé àwọn táwọn ní iṣẹ́ yẹn wọ́n ti wà rẹ̀kọ́dẹ̀dì fún pé òṣìṣẹ́ ṣùgbọ́n kò ní lẹ́sàn rẹ̀ ṣùgbọ́n kò ní san padà kò jẹ́ pé ìtọ́dọ́gba lọ́dọ̀ àwa táwa faramọ́ àtàwọn onímọ̀ míì náà ni pé tọ́lọ́n bá kúrò ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ kó ṣe míì ọ̀kàn ní mú àwọn sọ̀làwátì wá ní ṣùgbọ́n rò hajj àlùkò ṣe míì kódà àrínú àwọn onímọ̀ nẹ̀sán tó bá jẹ́ pọ́jọ́ mẹ́ta tí wọ́n fi fẹ́ ṣe ìsìtọ́ọ̀bà fún pé kó fi ronúpìwàdà tí wọ́n fi kíìpù ẹ̀ kó tó di pé wọ́n ẹ̀sìkúùtì ẹ̀ ìgbà tí ọ̀jọ́ ń tọ́pọ̀ ó lè dá àwọn sọ̀lá wá ti ọjọ́ yẹn padà alákùnlé hàl kì í ṣe bí ìsìláàfù yẹn gangan ní kókó wa pé sọ́ọ̀tì ẹ̀ yẹ ká jáde kó o nínú ẹ̀sìn nínú oríire tọ́lọ̀ fi wá sí tẹ́lẹ̀ yìí mọ́ ba gbogbo iṣẹ́ ẹ̀dá jẹ́ torí kò tí ń jẹ́ àrídà yìí òun náà ní kíni òun ni kí mùsùlùmí ó di kèfèrí yálà látara gbólóhùn kan tó sọ jáde lẹ́nu pé òun ò sí islam mọ́ àbí gbólóhùn tó fara pẹ́ tó pé ìtumọ̀ rẹ̀ ni pé òun ò islam mọ́ àbí iṣẹ́ kan tó ṣe tí ń túmọ̀ pé eléyìí ti jáde kúrò nínú islam ìwà jáde kúrò nínú islam tá a pè ní àrídà yìí tí wọ́n sọ ẹ̀jẹ̀ yẹn dẹ̀tọ́ ni wọ́n máa ń lo ìdájọ́ ẹ̀sìn ohun tá a fi bùkátà sí ká gbọ́ yé sọ ọ̀pá àwùjọ táwa ń bẹ kò sáwọn tí ó mú ọpọlọ ọ̀tẹ̀sìn mọ́ tí wọ́n kọtọ̀ túbá ìyọjọ́ mẹ́ta báyìí ẹ̀yàtọ̀ báyìí túbá wọ́n pa ọ́ torí pé òfin àgbélẹ̀rọ ti ń bẹ ńlẹ̀ wọ́n mọ̀ sọ pé o ní right to freedom of religion tẹ̀sí tara yín tí ń jọ tapàṣẹ ẹ̀ńtọ́ da ọ̀tọ́ jábọ̀ fún tẹ́kọ̀ ìjọba ayé kẹ́kọ́ lọ́ọ́ jábọ̀ fún. látàrí báyìí abùkátà sí ká gbọ́yé torí pé ọ̀pọ̀lọpọ̀ ní ń jẹ́ mùsùlùmí tí ń jáde kó ní islam láàrin ọ̀sẹ̀ kẹ́tí tó ń wọnú islam padà nínú ọ̀sẹ̀ kejì torí pé ńgbà tá a sì ń bi táwọn tí ó tiẹ̀ ti dájọ́ lé wa lórí pẹ̀lú ìdájọ́ Allah subhanahu wa ta'ala ti ń bẹ níbi tá a bára wa ni ṣùgbọ́n báwo la ṣe ní kú sófò tá a ní kú ṣègbé báwo ni sẹ́yìn wa ò ṣe ní tí ò ṣe ní dàtí dànù. lóbi jẹ́ pé ohun tí a pè ní àrídà yìí ìjáde kúrò nínú Islam kò lè wáyé láì rí àwọn májẹ̀mú bíi mẹ́ta pẹ̀lú àwọn àlàyé lórí wọn. májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé ẹni tá a sọ pé ti jáde kúrò nínú islam tí o gbó sẹ́rẹ̀ tó ti sẹ́ńsẹ́ rẹ̀ tí ó bàjẹ́ yóò jẹun tó ti bàlágà àlùbòlù ike o ti mature mentally o ti lọ́pọ̀rọ̀ lọ o ti mọ́wọ́ tó yàtọ̀ sí ọwọ́ òsì lẹ́yìn rẹ̀ òun náà ni al-aqlu ọjẹ́ tó ní làákàyè torí pé àìmọ iye ẹni tó dàgbà tó ti jẹ́ kókò sí làákàyè lára rẹ̀ ọ̀gá ni ọpọlọ rẹ̀ ọba àdàgbà ẹlẹ́ẹ̀kẹta ni al-ikhtiyar kọjá ẹni tó ní choice tó lè sẹ̀sà fúnra rẹ̀ tọ́jẹ́ pé kí lélẹ́yìí kó sínú òun náà ni pé kọjá ẹni tí wọ́n jẹ̀ nípa ṣe nǹkan tá a fẹ́ fi sọ pé láwẹ́rẹ́ ti kúrò nínú islam èyí tá à ń pè ní al-ikrar bó ti ẹ̀jẹ̀ pé al-ikrar yìí náà ó pín sọ́nà méjì alẹ́ ìtọ́ ń pè ní al-ikrar tam àti ní al-ikrar al-ikrar an ìjẹni nípa tó pé pérépéré a sì ní ìfẹ́ pé ó dí tọ́jẹ́ pé èyí tí èyí bá rù ń bẹ fún tí wọ́n wòye sí tọ́jú jẹ́ pé téèyàn bá tiẹ̀ jáde kó nu Islam tọ́ wáyé pé wọ́n jẹ́ ẹ̀ nípa ní kó kúrò nínú Islam yóò jẹ́ èyí tọ́jẹ́ kí ni ìjẹ nípa èyí tó pé bí àpẹẹrẹ òun náà ní tọ́jẹ́ pé ohun tí wọ́n fẹ́ fi kàn án látara kó wọ́n fẹ́ kó fi Islam lẹ̀ yìí ó jẹ́ nǹkan tọ́jẹ́ pé tó ń bá fi kàn èèyàn báyá lápẹẹrẹ pé àwọn ọ̀pá àbí wọ́n gé oríkèé kan inú oríkèé ara rẹ̀ fẹ́ pé ó tún lè sádà tí lọ bí ikú àbí pátá pàdánù oríkèé ara rẹ̀ kan àbí lílù tọ́jẹ́ pé ìjẹníyà tí wọ́n fún òun náà lè sun débù káàtà débi pé tí òun padà gbẹ́mìí mì torí pé nu tí wàá dáàbò bò ẹ̀mí ń bẹ eléyìí ni ìtakùn ní al-ikrahu at-tam òun náà ni ìjẹni nípa ìfọ́ọ̀sì èèyàn ṣe nǹkan pé wọ́n forcefully ni wọ́n ní kó pro kó denounce islam kó wò sí islam mọ́ irú eléyìí bọ́ bá sọ ohun tí ò tọ́ yálà sí Allah subhanahu wa ta'ala ọ sọ sáà nẹ́bì àbólóhùn ọ̀jẹ́ ṣe islam mọ́ kó lè bọ́ nínú rúyà yẹn ẹnìyàn mùsùlùmí náà ní ọmọ ọjẹ́ ó ṣe léyìn láti fi bọ́ ni ẹ̀rí wà nínú ìgbésí ayé àwọn sọ̀hábà kódà ayé al-Qur'an náà gbèrò léyìí wá fún wa pé illa man hukira wa qalbuhu mutma'in bil iman ṣùgbọ́n lẹ́ẹ̀kejì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tí ò tiẹ̀ nìkan ṣe ọ̀dọ̀ mi lè pe ẹ́ ìyá òun ló ní kó òun kó nọ́ọ̀sì ìyá rẹ̀ tó jẹ́ fi ọ́ sànú ni ó sì fòun náà sànú àwọn tó bi kò tó àṣẹ pa fún wọn pé kò tàpá sí àṣẹ ẹni tó dá ọ tó dá òun náà ẹ̀sẹ̀ ìjọ jábọ̀ fún ìwò kó nọ́ọ̀sì Islam báyà lápẹ̀rẹ̀ wọn lè pe àwọn tí ọmọlé àwọn ò ní fún ọ lóúnjẹ ẹ̀ẹ́dì wọn gbogbo àwọn eléyìí tí bá dì ọ padà tú ọ náà ni àwọn eléyìí lára àwọn ìjẹninípa tó jẹ́ pé ààbọ̀ ni tí ó bùkátà sí kéèyàn torí ẹ̀fẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bá kò ṣe gbà wá mọ̀ lórí eléyìí. náà ìwájáde kó ní Islam lágbọ́n rídà yìí ń ṣẹlẹ̀ láwùjọ wa lọ́pọ̀lọpọ̀ ní máa ń fa àwọn òfin ẹ̀ táwọn ẹsẹ̀ mùsùlùmí mọ́ ni ó lè ti sọ̀rọ̀ tó ebi ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n lè mọ́lẹ̀ làwọn ọkọ̀ sọmọ pé ó ti ṣe kèfèrí kọ́mọ́ ti pè ọ́ ní káfíọ̀ torí pẹ̀lú kí n ò joyè pé òun ní kọ́ mọ néèmù àwọn èèyàn káàkiri ṣùgbọ́n tẹ́rì bá ti hàn sí tí wọ́n ní bá ti ń gbọ́ ọtọ bá jì sọ́fìn rẹ̀ kó lè mọ̀ pé báyà ájì tó ti ṣe àwọn sọ̀làwátì tó ti ṣe zakati tó ti yọ ààwẹ̀ tó ti gbà gbogbo àwọn ọ̀sẹ̀ ìjọsìn yẹn sàárà tó ṣe ìdẹ́bíkọ̀ tó ṣe oníjàtẹ̀ ọgbà gbogbo ẹ ti bàjẹ́ kó sì ti múra ṣiṣẹ́ ní ohun tí ló lè fi ṣẹlẹ̀ síyàn téèyàn fi jáde kó nọ́ọ̀sì islam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ridda fil i'tiqad òun náà ni ìjáde kó nù islam láti inú àdìọ́kàn irú àdìọ́kàn wo alákọ̀ọ́kọ́ ìmọ̀rọ̀dún pẹ̀lú Allah subhanahu wa ta'ala àbíká sọ pé ẹnìkan kí wọ́n tiẹ̀ títí ń jẹ́ Allah ẹnìkan ọ̀dá wa ọba rà láyé ni. tí wọ́n náà mọ̀rọ̀ àwọn ilé náà òwe tọ́lọ́ nǹka Darwin theory àbáwọn kìíní kan pé ayé pé àbí kéèyàn sọ pé ayé o ayé lọ fọ́ọ̀mù ara rẹ̀ kì í ṣẹnìkan lọ dá ayé àbí kan sọ pé ayé ò ní parẹ́ pé ọ̀sọ́run gbogbo àwọn eléyìí àdìọ́kàn yẹn ìyẹn ti jáde kó nu Islam kódà kọ́ ọmọ kírun kọ́ ọmọ gbààwẹ̀ torí pé ó tako ohun táyà al gbé wá ara ọ̀tá àti fi jẹ́ mùsùlùmí ni àbí kéèyàn tako ìròyìn kan tó rinlẹ̀ nínú àwọn ìròyìn Allah subhanahu wa ta'ala irú eléyìí ló bí ohun tí ẹni tí wọ́n pè ní Jaham bin Safwan àti Ja'ad bin Dirham tí wọ́n dúngbò ẹ̀ lọ́jọ́ ọdún gbogbo àfa àti nbẹ̀lá yé ń jọ́nà ẹ̀ lọ́hùn torí pé àwọn sọ pé ọlọ́run ò lóko kò níròyìn ọ̀gá ni Ja'ad bin Dirham lẹ́yìn rẹ̀ ni Jaham bin Safwan tí wọ́n tó fi fọ́ọ̀mù tí wọ́n pè ní Jahamiyya lọ́kàn náà wà fún alẹ́ iná ja'aban káfíran káfíran báyìí kúfùrù wọ́n máa ń kọ́ ọ lẹ́kọ́ ọ lẹ́l jahami làṣẹ kakọ̀ káfà. pẹ̀lú bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà kò sí tàbí ṣùgbọ́n náà ti di kẹfẹ́rí. eléyìí ọ yàtọ̀ fún ọ̀tọ̀ ọjọ́ máa kẹ́kọ̀ọ́ sáwọn ibi táwọn apá kan nínú àwọn àṣà ayéra kó sí tòfin ní kàfàrà fi gbogbo àṣà ayéra ti di kèfèrí bí àwọn tó kàfàrà ìmáàmù náwáwí àbátàwọn míì torí pé wọ́n fara káásá àdìọ́kàn àsáírà níbi ìṣètàwílẹ̀ àwọn sífáàtì ọlọ́wọ́n ọba kan Allah subhanahu wa ta'ala ọyàtọ̀ wọn tí ò ní já rìn jìnnà nínú ẹ̀ ni pé àkòrí yẹn gangan kọ́ ṣùgbọ́n ká fura wa lára kọ́mọ́ bá pẹ́ntì ìṣe kèfèrí ní káfíọ̀ àbíkẹ́yìn ọ̀sọ́ pé Allah subhanahu wa ta'ala bímọ irú ẹni bẹ́ẹ̀ fáwọn mọ́tàdùn káfíò ló fi jẹ́ pé gbogbo ẹni tóun bá ti lọ́lọ́run bímọ lọ́dọ̀ tòun lọ́dọ̀ ti mùsùlùmí tó bá gbádùn káfíìrì ni àṣìlókọ̀ mi ìtàpè fáwọn ìdíkèrè tí wọn káfíìrì ọ̀nbìlífà aláìnígbàgbọ́ nú ẹni tó dáa tí ó sì mójúṣe rẹ̀ sẹ́ni tó dáa. bẹ́ẹ̀ sì ni àlùkò àǹtí làámọ́lẹ̀ pé a lè fún mi ní tíra lóòótọ́ tó bá ti lọ́lọ́run bímọ لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة kọ́mọ̀ dùkọ́ àwọn ọmọ yìí tún dé fúnra Allah subhanahu wa ta'ala lọ́la àmọ́lẹ̀ pé alladhina kafaru min ahlil kitab wal mushrikin nítorí pé nítọ́jọ́ kó wọn pọ̀. tí yẹn bá ti ní Allah subhanahu wa ta'ala bímọ káfíìrù ni nínú adìẹ ọkàn tí yẹn máa fi jáde kó nu islam lélẹ́yìí. sọ wọn náà ti mọ̀ nísìnyí wọ ọ̀dọ́ tó fi gbogbo ayé rẹ̀ ṣeré káàkiri nígbà bá gbá rọ́bà síra yín gbá síra yín gbèsò gba àsìkò yín tẹ́ǹkì àkáǹtì fásitì tẹ́ lò yẹn tán ẹ bá gbé báyẹn lura yín ẹ ṣera yín tẹ́tẹ́tẹ́ parí ẹ̀kẹ́ o ọ̀ṣẹ́ bàbá ọmọ mùsùlùmí bàbá ta ni Allahu nínú yín kéèyàn ọmọ tí ó fẹnu rẹ̀ tí ó fi sọ torí pé látara ọ̀rọ̀ ọ̀rọ̀ amọ̀júwe àdìọ́kàn tí yẹn rẹ̀ bíi ẹni tí ó jáde kó nínú ẹ̀sìn tí ó kírun tí ò ní jàtọ̀ ọgbà yọ gbà kò ní jàtọ̀ ọgbà gbóṣẹ́ rẹ̀ ọ bàjẹ́. bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àdéhọ́kàn ọ̀rẹ́ ẹni tó bá jẹ́ àlùkùránì níyàn pé kì í ṣe ìwé Allah subhanahu wa ta'ala kì í sọ lọ́wọ́ kì í sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala. yálà gbogbo ẹ̀ kanlẹ̀ àbí kó sọ pé apá kan nù rẹ̀ kódà àwọn àfáà ní ò kẹ́límà kódà kó kẹ́límà ẹ̀yọ̀ kan gbólóhùn kan náà lùkùránì ló ní gbólóhùn eléyìí gbólóhùn rọ àbí kọ́ sọ pé alukur'an ìpàsípàyọ́ ń bẹ nù rẹ̀ alukur'an tí Allah subhanahu wa ta'ala sọ pé walam yaj'al lahu 'iwajan suratul Kahf alhamdulillahi alladhi anzala ala abdihi al-kitaba walam yaj'al lahu 'iwajan kódà àwọn tàhàdìyá ti ń bẹ àwọn tàlẹ́yìn tọ́lọ̀ ń pòsì sẹ́ni kọ̀ọ̀kan tó tọ́ bá ní bẹ́ẹ̀ lórí ẹ̀múrú alukur'an wa ẹ̀yin àtàwọn àlìjẹ̀nù ẹ kójú ẹjọ́ múra Al-Kùránì wá àwọn tó ṣe bẹ́ẹ̀ látàyé ni wọ́n ti ṣẹ̀sìn tọ́ba tó dọ̀rùn wọ́n tún ṣẹ̀sìn ẹni tó bá ní Al-Kùránì takora wọn tàbí ẹnìyẹn ó ṣe iyèméjì nípa pé alukurani ìwé kẹtẹ́nìkan ò lè múrù ẹ̀ wá tọ́wá wo pé ọ̀tọ̀ kẹ́ńbẹ́ tó náà lè kọrú rẹ̀ àwọn lágbára rẹ̀ kọ̀kẹ́kọ́ ni tọ́ba ní lẹ́mìí rẹ̀ bẹ́ẹ̀ àbí nú ọ̀wọ̀ tí ń bẹ lára alukur'an bọ́yá ọwọ́ ara rẹ̀ ọ̀bọ̀wọ̀ fún àbò lè kún olé alukur'an kún àbọ̀ yọ kù níbi eléyìí ló fi jẹ́ pé àwọn apá kan lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn tó ń pè ní àwọn ṣíà torí àwọn tó ń dá wàhálà rẹ̀ lọ́wọ́ nàìjíríà náà àwọn fírkọ̀ kẹ́ńbẹ́ nu àwọn ismailiya tí wọ́n jẹ́ ìṣúná àṣàrí àwọn méjìlá pàtì méjìlá làwọn àwọn eléyẹn àwọn ni wọ́n burú jù táwọn àfáàṣì ní káfíìrù làwọn eléyẹn torí pé àwọn ibi tí wọ́n ti jẹ́ kèfèrí pọ̀ tí wọ́n fi máa ń wò pé gbogbo yín nǹkan kan náà ni wá yín wá bọ́ sórí kìnìkan pé ọmọ ìyá wa kìnìkan ọmọ ìyá àwọn síyà ọmọ ìyá àwọn kìnìkan káwọn ọjọ́ ṣàjọ yín pọ̀ ẹ̀sìn kan náà lẹ́jọ́ ń ṣe ìwọ lọ ọmọ tó ń ṣe ìwọ lọ lọmọ ìyá kọmọ ìyá. ohun tí ó jẹ́ oyọ ni pé àwọn tá a sọ yìí takò alukur'an nínú àdìọ́kàn wọn lálùkùránì ò pé bẹ́ẹ̀ làwọn ọjọ́ míì náà wọ́n lọ́ọ́ jìnnà rẹ̀ ń bẹ tálí gbé fún Fatima àwọn lẹ́yìn náà kọ́ bẹ́ẹ̀ tí wọn náà bá ti wá nígbàgbọ́ bẹ́ẹ̀ ènìyàn jẹ́ mùsùlùmí mọ́ lábẹ́ pé àbọ̀rọ̀ lé alukurani kún àti gbọ́dọ̀ dí ikù lọ́kàn náà wà fún àfisọ fún wa pé wa man shakka fi tanzilihi fahuwa kafirun wa man shadda fihi qad tagha wa tamarrada ẹni tó bá ṣe tàbí ṣùgbọ́n ń parí sọ̀kalẹ̀ alukur'an fọwọ́ káfírún wà máa ń ṣáàdà fíhì ẹni tó bá lé alukur'an kú tó ní kẹ́kẹ́kẹ́ mísèkì mẹ́mẹ́ àyọkù mẹ́mẹ́ òun fẹ́ fi kún kọ̀tọ́gà wàtàmàrọ́dà ó ti dúró ṣubú ó sùn dànù pẹ̀lú ó ti sinà ó sì parun ó ti dààmú dìkò nù kí Allah subhanahu wa ta'ala eléyìí bẹ́ẹ̀ bákan náà lágbọ́nrin ohun tí èèmọ́ fi jáde kó nu islam tọ́jẹ́ ti àdìọ́kàn òun náà ni kéèyàn ó rò pé sallallahu alayhi wò pé tàbí kéèyàn ó pé ohun tánẹ́bì pè léèwọ̀ ó pè nǹkan ẹ̀tọ́ ni tó sì jẹ́ pé gbogbo àwọn alihuma lọ́fẹ̀ẹ́nu kò pé ìwọ̀ ni nkẹyìn látọ̀dọ̀ àwọn sọ̀hábà tí ọ̀sẹ̀ tó pé lẹ́tọ̀ tí wọ́n mọ̀ pé láyé lèlì àti rí ajagun àtóníkẹyìmọ̀ di ajá tí alùpàánì ọ̀dá akọ ajá pé ìwọ̀ ni kò lè jájá tó sì jẹ́ pé gbogbo àwọn àfa àtọ́ sáájú àtàwọn sọ̀hábà ẹnìkan sọ̀rọ̀ ẹ̀ ẹnu àlùmọ́ kò lórí ìjìmọ̀ àwà lórí ẹ̀ pé ìwọ̀ ni àyítajá àyíra ajá ó dẹ̀ tí ọba lu ajá fáwọn nǹkan ṣẹ̀rí àgbà aláìkọ́ gbọ́dọ̀ rà nínú kí wọ́n ó gùn bóyá wọ́n fi ṣẹ̀bù fún àbọ̀sọ̀rọ̀ ẹ̀ ọgbọ́dọ̀ fún rẹ̀ rà torí títà rẹ̀ ìwọ ni rírà rẹ̀ ìwọ ni fún mùsùlùmí tó bá fẹ́ lò fáwọn nǹkan tẹ́sìn gbà láyè pé ká torí ẹ̀ pẹ̀lú ká torí ẹ̀ kíìpù ajá ká tó àṣẹ pẹ̀lú tóun ní kí jẹ́ ohun tí wọ́n bá béèrè wọ́n tó ń pé kò yé yín wọ̀nyẹ̀mọ̀ yìí tẹ́sí ni pé bí àwọn olóṣáájú rẹ̀ nù sọ̀hábà tó sọrú ẹ̀ àwọn olóṣáájú nù àwọn àhímà àwọn márùn gidi là ń sọ kẹta àwọn márùn fún ọkọ mọ́sáájú náà o èmi náà ń ṣáájú kírun fáwọn èèyàn tọ́ra ti lónìí tó ní ọdẹ èmi ìmáàmù abrazak èmi náà fẹ́ eléyìí àwọn ìmáàmù kí tí ẹ bá ní nǹkan tọ́lọ́ ń pè léèwọ̀ ọlẹ́tọ̀ ni tẹnu kò lè lórí báyá bí àwọn nínú mùsùlùmí náà lónìí láwọn àfáà ọkọ̀ ọtí pé aláàlí ni fáwọn èèwọ̀ ni fáwọn ọgọ́rù yẹn ẹni tí bá ní sọ bẹ́ẹ̀ ẹnìyẹn ti jáde kó nù ẹ̀sìn níbà lágbọ̀nrin eléyìí eléyìí ló ní í ṣe pẹ̀lú ìjáde kó nù Islam nínú àdì ọkàn abẹ́lẹ́ ní kò sì ní aláàlí ni fáwọn nínú àdì ọkàn rẹ̀ ìwọ̀ nífẹ̀yìn aláàlí ni fáwà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìjáde kó nu islam fil akwal ridda fil akwal ìjáde kó nu islam látara gbólóhùn ọ̀rọ̀ ẹnu ṣàkóyìn tí ẹ mọ́ pẹ̀lú lẹ́bọ̀ àwọn akẹ́mọ̀ pé oríkèé ara tọ́lọ̀ ń dá fún wa ni ìyẹn mọ́ tara ìhó rẹ̀ ìyẹn sì mọ́ tara rẹ̀ rí aburú ẹnu àwọn tọ́jà wọn onímọ̀ kò lórí pé ẹni yóò tọ́ bá bú Allah subhanahu wa ta'ala ẹnìyẹn kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ yálà olóhùn fi ń ṣàwàdà ni àbómìnì ẹni àbí fi ń sẹ́fẹ̀ tó bá bú Allah subhanahu wa ta'ala káfíìrù nírú ẹnìyàn ó ti jáde kó ní Islam ilé náà gbogbo iṣẹ́ rẹ̀ pátá yọ bàjẹ́ gbé ètò ìrìnlẹ̀ ní pé lọ́dọ̀ àwọn àfa òun náà ni pé wọ́n ní tó bá túbá tí wọ́n lọ lára kò sì ní wọ́n fi ilẹ̀ wáyájọ́ bíi mẹ́ta pẹ̀tọ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ sọ míì ní ẹ̀ tó jẹ́ mọ́ ń lò jọba ẹ̀sìn wọn ò ní ẹ̀sìkútì ẹ̀ wọn ò ní pa á tí ọba ṣe bẹ́ẹ̀ wọ́n pa tọ́ra àdìsí rìnlẹ̀ lórí ẹ̀ kò yẹ parí náà àwọn àfa àgbà lóde tí wọ́n náà àwọn àdìsí tí wọ́n lọ ń tu sí bámi láti fi tẹ́ àwọn tí ó mùsùlùmí lọ́rùn tí wọ́n fẹ́ wọ́n sọ pé compulsion ni wọ́n pa wọ́n ti lè pa torí pé ó ní freedom fún tún tíra wò dáadáa torí pé nínú àwọn ológun ayé nẹ̀tẹ̀ ń ṣe yìí ẹni tó bá sá lọ tó lóun ò ṣe mọ́ wọn máa pa ọjọ́ yìí mílítírì ọjọ́ yìí kìnnìkan ọwọ́ kan ẹ̀ sáájọ́ sẹ́ni àwọn sòkọ́lọ̀ wádìí inú ètò ayé gan fúnra wọn wọ́n ní wọ́n ṣe ṣe bẹ́ẹ̀. lágbọ́nrin eléyàn ẹni tó bá bú Allah subhanahu wa ta'ala lọ́n fi ní ká mọ́ bú àwọn òòṣà táwọn olóòṣà ń sìn ṣàlàyé ní kọkẹ́ làákàyè rẹ̀ wá torí pé tó lọ bú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìwọ́n tí wọ́n ní òlu ẹ̀kọ́ fi àdírẹ́sì ẹ̀ fi bá ẹni yẹn sọ̀rọ̀ ìwọ́n lọ́ọ́ padà ní ẹsẹ̀ rẹ̀ tó bá tó bá ń júwe fún pé à ẹ̀yìn náà lẹ́gbẹ́gì yìí kọ lẹ́nu kò sí kíní kan tó sì lẹ́nu lóòótọ́ à ọ lẹ́nu kò lè sọ̀rọ̀ ẹ̀yìn lẹ́ fojú sí ojú rẹ̀ ò lè sọ̀rọ̀ yẹ́bà níbi wa Ibrahim ṣe ṣe fún wọn nígbà tó sá àwọn èrè yẹn tán tó wá gbá akíkọ Ọlọ́run abẹ́rẹ́ gbà talent tó dára rà yìí fún wọn òní á fasaluhum ẹbẹ́ fasalu kabiruhum ẹbẹ́ lọ́wọ́ àgbà wọn èyí tó tóbi jù náà àwọn òòsà nǹkan ẹ̀rù yẹn tó kó tó bá yẹ kó wọ́n lè sọ̀rọ̀ wọ́n ti fún kọ́sọ́ fún yín wọ́n ní àwọn olè sọ̀rọ̀ àwọn ni ah, ìzán nígbà tó rí bẹ́ẹ̀ kí ló dé tẹ̀sí máa lá ìbùsírù ohun tí ò rí nà ohun tí ó lè sọ̀rọ̀ kí ló tẹ̀sí ó ń pe ọpọlọ wọn padà pé ọpọlọ yìí ti fẹ́ sùn kò ṣiṣẹ́ ní àwọn àsàlíbù dáwà nílé yìí wà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ńtọ́ bá bú ànábì sallallahu alaihi wasallam ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹnìyẹn náà ó ti jáde kó nùsùlá gbogbo sẹ́ẹ̀ rẹ ti bàjẹ́ láì sí ìyàpọ̀ ẹnu bẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n wá ní bíbú ànẹ́bí sallallahu alaihi wasallam tá a sọ yìí ó lè jẹ́ látara kí wọ́n fà lébù kankan ànẹ́bí àbádínkù kankan ànẹ́bí sallallahu alaihi wasallam àbí kan ìbíran rẹ̀ àbí ìfikan ẹ̀sìn rẹ̀ àbí nù àwọn ọ̀sẹ̀ sí bóyá bí ìwọ tó sọ pé à ànẹ́bí ọ̀la sọ ní aṣọ rẹ̀ fi balẹ̀ òsì tí ń ba fínra ni. kété bẹ́ẹ̀ ni ẹ gbọ́ pé òlógbó kò ní kankan ẹ̀ kókó tó kú pẹ̀lú gbèsè ni pé eléyìí ìhòòrò ra sọ ni sẹ́mi tẹ́mi wá lówó là irú ẹ̀ ó ti ń jáde kó nu Islam ó ti jáde kó nu Islam pé gbogbo tó fi ń sàwàdà nìyẹn abẹ́ntó ti ẹ̀ ń sẹ́bi lá nẹ́bi sallallahu alaihi wasallam àbí ń bú ànẹ́bi sallallahu alaihi wasallam àbó fi ọ̀rọ̀ sinẹ́kàn ànẹ́bi sallallahu alaihi wasallam tí wọ́n ní fáwọn àfẹ́sì tí wọ́n kọ tíra dáadáa wọ́n náà ní àfa súnà kan fẹ́ ń bà nẹ́bì jẹ́ wọ́n náà wá nígbàgbọ́ nínú bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ yẹ fáwọn àfáàní wọ́n fẹ́ bà ló kọjẹ́ òtí ìdí kẹfìrí ṣùgbọ́n òun súnmọ́ bẹ́ẹ̀ bọ̀ torí pé àwọn tó kọrú ilé yẹn tó fi bá àwọn àfẹ́sì jẹ́ wọ́n padà fi bẹ ń tọ́lẹ̀sẹ̀ gangan wọ́n padà fi bàjẹ́ tó sì fẹ́ nígbàgbọ́ nùhun náà lẹ́ẹ̀fi ti ń pe ohun tí ọ̀jẹ̀tọ̀ lẹ́tọ̀ọ́ nú ẹ̀sìn àwọn tá a sọ yìí tó pé lọ́dọ̀ tiẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ míì ní pé à ẹ àwọn àfa àgbà lọ́kọ́ ọ̀kẹ́ nínú àwọn àgbà àfa kódà nínú àwọn tó jẹ́ àwọn tó ń jọ fìmọ̀ kánra wọn fagagbága àti àfa wa Ibn Taymiyyah tó kọ́ wọ́n tó fẹ́ jọra wọn Taqiyuddin Asubuki lọ́wọ́ asiful maslul alashatimi rasuli rẹ̀ bákan náà kitabu ashamil kátó wá sẹ́ bọ́tọ́dọ̀ àgbà tí wọ́n lè fẹ́ sọ lórúkọ pé ó kórìíra àyàwó àyíṣà ó kórìíra ànẹ́bì ọ̀sọ́ká àwọn yóò kékeré pẹ̀lú ànẹ́bì kí lọ kà ń pa nípa àfa yìí kí lọ kà ń pa àwọn tọkọ òun náà wá sí ọ̀tọkọ asọ́rí mùsùlùmùl alẹ́ ṣáàtìmí rọ̀ṣùl. afa òun náà ibn Taymiyyah mẹ́ta ni ara ń fa ní àwọn taṣọ yìí mbẹ nínú àwọn ìjáde kó àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam kódà ẹnu àwọn tó jẹ́ àwọn onímọ̀ kò lórí pé pàápàá jùlọ ìyàwó Aisha ẹni yóò tó bá purọ́ mọ́ ìyàwó Aisha pé báyọ̀ ṣe sìnà ẹnìyẹn ó ti jáde kúrò nínú Islam ṣé wọ́n sì mọ̀ àwọn ṣíà àwọn ti purọ́ sìnà mọ́ ìyàwó Aisha kódà àwọn ní àyà tó lọ́n sọ fún wa pé inna Allaha ya'murukum an tadhbahu أعوذ بالله من الشيطان الرجيم títí ọba ń wo pé ẹ mùsùlùmí ẹ gbọ́dọ̀ kó wálẹ̀ lórí ohun tí ń ṣe ni tó wọn náà nígbàgbọ́ lórí eléyìí bàbá tó fẹ́ tẹ gbogbo ayé lọ́rùn ẹnì kí wò sí ní rí wọ́kọ́ sọmọ pé ọmọ àlè ní bàbá rẹ̀ kọ́ ló bí ọ tó ní pé kọ̀yẹ́ kọ́ ta kó gbàgbé mùsùlùmí lọ sọ bẹ́ẹ̀ fún ọ kọ́ dákẹ́ mùsùlùmí ọ̀yẹ́ kì í takora wọn. ìyá tí ìyá tèmi ẹni tọ́lọ́ ń fọmọ láti sámà wọ́n wàá sọ̀sọ́ kú sọ sí ọwọ́ adájọ́ fẹ́ẹ́ sámà takò ńgá kọ́ ọmọ ọba lọ bẹ́ẹ̀ tí wọ́n lè pè yá rẹ̀ ló ń sìn náà kọ́ ọgbà kódà kọ́ yá rẹ̀ ń sìn náà ibà mọ̀ bò láti rí ni. ṣùgbọ́n yàwó Aisha àwọn ètò ẹ̀sọ́ ń sìn náà débi kó o pé wọ́n fẹ́ bò ó láti rí ẹni tó bá purọ́ sìn náà mọ̀ yàwó Aisha àbúbú àwọn yàwó Ànábì sallallahu alaihi wasallam ẹnìyàn wọn òun náà ti jáde kó nùsùlám gbogbo sẹ́ẹ̀ torí pé pàápàá jùlọ ti yàwó Aisha wọ́n nígbà tí ọ̀rọ̀ ìkúrọ̀ sinimá bó ṣe wá ní sọ́tún núrù tó ṣẹlẹ̀ pẹ̀lú allah subhanahu wa ta'ala ni ya'idukumullahu an ta'udu limithlihi àwọn ẹnu tẹ́ ti fi wá rọ́ọ̀bù sọ́kùnà tẹ́ ti sọ lẹ́gbàá tí ọlá ti dáríjì yìí tán ọlọ́run ń kìlọ̀ pípẹ́ ẹ̀bọ̀rọ̀ padà kí sírú ẹ̀mọ́ ẹmọ́ sírú ẹ̀mọ́ mọ́ nkúntù mu'minin tó bá tí ń ṣe bẹ́ẹ̀ o ọmọ àtọ́nà ti ń tẹ bá jẹ́ mùmínì kọ̀ jẹ́ mùmínì mọ́ jẹ́ kíni ọjẹ́ káfíọ̀ táwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam yòókù bí afáwa anisọ́rìmùl maslul àti àṣẹ́fùl maslul ṣe mú wá afá Ibn Taymiyyah torí pé àwọn tó ní ìyàwó àyíṣà pé kódà afá Ibn Taymiyyah tún sọ pé ìyàwó àyíṣà pé ó ṣe ń purọ́ rẹ̀ mọ́ ọgbà nípa níbi ń dá ó inú tíra yìí náà làfáà tún sọ pé ẹni tó bá purọ́ sí náà ìyàwó àyíṣà ó ti jáde kúrò nínú Islam àtàwọn ìyàwó yòókù lábẹ́ ayé àtọ́lọ́run sọ pé torí pé ìfàbùkù kan ìyàwó ànẹ́bì ó ti fàbùkù kan ànẹ́bì wọ́n ní èèyàn bú èèyàn rádàdàdì kọ́fẹ́ ayaradìràdì èèyàn rí kọ́fẹ́ ayari lọ́wọ́ wa parí ẹ̀ pé ulaika mubarrahun mimma yaqulun lahum maghfiratun wa rizqun karim sọ́tún nóòrù lélẹ́yìn náà lòun wà lágbárin agbọ́nrin títí ọ̀rọ̀ àti sọ ti àdé ọkàn eléyìí náà kẹnu débi pé ọ̀kẹ́ tiẹ̀ gbajúmọ̀ jẹ́ pé lára àwọn tẹ́ẹ̀mọ̀ fojú ẹ̀sìn wò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti kúrò ní Islam bó o ṣe ń gbọ́ yìí wọ́n tó bá jẹ́ ọmọ kí àbọ̀já àfa àti ń bẹ lọ́wọ́ rẹ̀ o ti kí àwọn sọ̀làwádìí kan ṣòfò tètè tú bá kò ń bẹ̀ òun náà nínú àwọn sẹ́tímọ́sọ̀ yẹn di kẹfìrí tí gbogbo sẹ́yìn mọ́ bàjẹ́ òun ilqahul mushaf kullahu aw ba'dahu fi kéèyàn ju alukurani ilé ẹ̀gbin àbí páàtì rẹ̀ torí pé ṣíṣe bẹ́ẹ̀ ara èèyàn ń fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala sì nìyí kìí ṣe makhluk ara ara ọlọ́run ni tẹ́pá pẹ̀rẹ̀ táwọn àfáà fún wa pẹ̀lú àwọn tó ní ìtọ̀ tẹ́pẹ́ náà àwọn muskila tó ṣẹlẹ̀ sí Imam àwọn àdánwò tí wọ́n bá pàdé láyé nìyẹn tí wọ́n lù wọ́n lẹ́gba kódà níbi tí ìmáàmù ahmad kákẹ́kọ̀ọ́ lára àfáàwà yìí lórí pé sọ pé kòránì ẹ̀dá ni níjọ wọ́n lu ìmáàmù ahmad wọ́n lù lẹ́gba débi pé ńgbà débi seventy kíníkà àbí nọmba kíníkà ẹni ẹgba tí wọ́n lù okùn ṣòkòtò ìmáàmù ahmad já tó fẹ́ já sí hòhò ní pé wọ́n tó ń sáàgì àbí wọ́n àfáà náà tí wọ́n tó ń rí hòhò tó ń kọ́ ń gbẹ́bọ̀ ń gbé nǹkan okùn ṣòkòtò yẹn wá já tó sọ ìmáàmù ahmad fẹ́ já lára ahmad wa tó bá jẹ́ pé máa ń bẹ Allah subhanahu wa ta'ala látara ìfisẹ́ ìfibẹ́lọ́ fàlà tàtàkìlì sítìrọ̀n fàlà tàtàkìlì sítìrọ̀n mọ́tò àṣírí mi mọ́jẹ́ òmí ọ̀hìn síta ṣòkòtò sì dúró padà bẹ́ẹ̀. wọn lọ́n tó fẹ́ pé lórí òótọ́ ọmọ bá wà ìyá tí ti ń jẹ torí jẹ ni ṣòkòtò mi tó fẹ́ gbọ́ débi kí wọ́n mọ̀ rí abẹ́mi yìí ọlọ́run mọ̀já bẹ́mi ọ̀hàn. ìwọ́n tó wájú ọ̀dọ́ tó ń sáàgì jẹ́ pé ọ̀rọ̀ ṣe sọ̀ láti ẹ̀mọ́ ọ̀dí rẹ̀ hàn olóhùn ṣe sọ láti ọtọ́ bí orúkún olóhùn wọ crazy gist wọ́n náà gbókọ̀ tó pé crazy gist kò sí ohun tẹ́lẹ̀ yẹn ń tọ́ka ju pé you are crazy torí ohun tí yẹn bá fẹ́ jẹ́ ní ọmọ tó kí ni ní ògbé sára ẹni tó bá wà rí pé láwùjọ lé ní ohun tẹ́lẹ̀ mi fi ń lérí pàfáà ní kó wọ́n bá tèèyàn jẹ́ ẹ̀hìn alukurani ẹ̀ ń jù sínú sálángá ẹ̀ pẹ̀fẹ́ dá àwọn ń jàpọ̀ ẹ̀hàn ẹ̀ ń bu ìgbẹ́ sí láàrin ìyẹn bí ẹ bá yàgbẹ́ yọkọ̀gbẹ́ rẹ lẹ̀ gbogbo àwọn tẹ̀ ń bá kì í yẹn tẹ̀yìn náà fi ń sàfà tẹ̀ fi ń lérí sáwọn èèyàn ti kúrò nínú Islam torí pé tẹ́lẹ̀ èèyàn ní mọ sadẹ́kọ́ jẹ́ mùsùlùmí inú àyà one oh two kọ́ yẹn wa ma yu'allimani min ahadi illa an yaqula innama nahnu fitnatun fala kọ́mọ da ògùn kẹ́nìkan mọ́ tà sí ṣọ́ọ̀fù rẹ̀ kẹ ẹ̀dì kọ́mọ gádùn gbogbo ohun tí máa ti ń ṣe irú iṣẹ́ yẹn kìí ṣe mùsùlùmí afa àti wọn náà ti gbérù sẹ́yìn tó ṣe fún ọrẹ́ tó dé kókò ẹ̀kọ́ kírun lẹ́yìn pé káfìrí ni kódà kọ́ jẹ́ lè máa mú ẹ̀hìn alukura ni ẹ̀ ń jù sí sálángá onkaluku ronúkúwàdà tí ẹ̀ bá fẹ́ ní àtúbọ̀tán tó dáa tó fẹ́ ló fi jẹ́ pé ṣàfihà ni màlìkíyà ni torí pé tàbá máa gbóyà pé torí máa ṣe àfihàn pé táwọn màlìkíyà sọ bẹ́ẹ̀ màlìkíyà ni ṣàfihà ni wọ́n ni wọ́kàdà ìlẹ̀kọ́ ìbáàbọ̀hù ìlẹ̀kọ́ ọ̀hù bá dèé kéèyàn mú díẹ̀ báyà yà bí olókan lẹ́hìn lẹ́nà ẹ̀dì tẹ́ jù sínú ilé ẹ̀gbin wọ́n ni bẹ́ẹ̀ náà ni o ti di káfíìrì náà torí pé òun fi kùránì òun ṣe kíni o ti gbé fúfú yẹ ibi wọn ni lẹ́tà pírẹ́sẹ̀ntì tí wọ́n fún ọ tí wọ́n ní ọ̀fẹ́ fi gbàṣẹ ibi òun dì káàkiri òjò ń pa ọ̀tọ́ ní wọ́n bọ̀ wá náílọ́nù ẹni tó wá dá wa tíjọba ayé kan ò tó ọwọ́ ń yẹ̀yẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run jù sínú ilé ìgbọ̀nsẹ̀ kódà wọ́n tó ń fi ẹ̀jẹ̀ hàn ayé alùpùpù sínú tákàdá wọn náà kó sí torí pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni tọba kákà síwájú lábẹ́ ti ìtọ́jẹ́ iṣẹ́ òun náà tún ni ìfẹ́ríbalẹ̀ fóòsà àbí fóòrùn àbí fóòsùpá àtàwọn nǹkan míì náà ngọtọ gbádùn tí wọ́n gbé irin tí wọ́n gbé àwọn náà wọ́n jókòó wọ́n fi kírọ̀sì ara wọn àbí igi kápẹ́ńtà lọ́ba wọn kan wọ́n wá ní níwájú igi tí wọ́n fi kírọ̀sì ara wọn tí kírọ̀sì náà kọ́ pé kò wólẹ̀ mùsùlùmí wọ̀ là ń bá wí o. tìlọ́dọ̀ máa bá dà kúfùrù dàm ìṣe bẹ́ẹ̀ rẹ ìsìláàmù rẹ ti bàjẹ́. àbíwájú sì gidi kan lẹ́lọ́bì kan wọ́n ní tẹ́wàá wọlé ẹ̀ẹ́fọ̀rí balẹ̀ ni o ẹ̀bí èrò tẹ́fẹ́ lọ́wọ́ rẹ̀ ìsìláàmù rẹ ti bàjẹ́ àwọn ọ̀run tó kí sẹ́yìn gbogbo ẹ̀ ti ṣe kíni ó ti bàjẹ́ ájì rẹ ti bàjẹ́ gbogbo àwọn sẹ́yìn àbórùn àbóṣùpá ìforíbalẹ̀ fáwọn eléyìí kò túmọ̀ fún wọn gbé wọn síbì kan báyà wọn náà tọ́ nẹ̀ kankan sóòrùn pé ẹgbẹ́ òun bá yọ òòrùn wọ ní òkìní kan wọn náà ti foríbalẹ̀ fún torí pé ohun tó ń pè ní sujud inú ẹ̀mí ní ti kọ́kọ́ mọ́ wá kó tó kan ti ògiri ara torí pé láti sọ pé ẹni tí ó bá gbádùn bóyá lápẹẹrẹ nísìlẹ́yìn pé ó lè dúró ni tára rẹ̀ ọ̀gbìn kan lè tẹ̀ pẹ̀lú yóò sì sọ láti rẹ̀ lóòrùn yóò sì mọ̀ fi ọkàn rẹ̀ aṣọ fún wa títí tẹ̀ fún wa rí yóò mọ̀ fi ṣe ìforíbalẹ̀ fún Allah subhanahu wa ta'ala àti pé síwájú ìforíbalẹ̀ ti oríkèé ara ọkàn ní mọ́ sẹ́ríjọ́ fara rẹ̀ balẹ̀ fọ́lọ́n síwájú òun ní ó jẹ́ kóríkèé orí iṣẹ́ lábẹ́ àwọn tí wọ́n gbé ìjáde kónú Islam níbi àwọn sẹ́lẹ̀ lè wà bákan náà òun náà ni tó bá ń fi ẹ̀sìn sí yẹ̀yẹ́ Islam wà yìí eh, eh, ọgbọ́ ẹ̀sìn wà yìí àwọn kí ni mo bẹ́tà yín bá tọ́lá ah, ìjọsìn wọn ní láàkì ẹ̀jẹ̀ ìṣẹ́ aya alukurani ó ní wàhálà ẹ̀yìn sàálkàhùn la yaquluna innama kunna nakhudu wa nal'ab ipe àfa ah, ṣé o ti sọ ti adi pété ti ń pé mo ti ṣe kèfèrí à ah, aya alukurani lọ sọ ó tẹ̀ bá bí wọ́n pe ah, àwọn ń sàwàdà ń sàrẹ́wà àwọn fi ra wa páàlì àwọn fàwọn àfa páàlì ẹ̀ fi ń pa ẹ̀ ń fi pa ọlọ́run kúl abillahi wa ayatihi tí Allah subhanahu wa ta'ala àtàwọn àmì rẹ̀ àbáyà kùránì náà ìwọ́tọ̀ ọjà àfáàní tó ka kùránì ń nǹkan lùkọ́ wá ní nkàkúkà ìpẹ́ ní tó bá fẹ́ lọ tó fẹ́ ra káà ní tó bá fẹ́ ra káà pé súra ọkọ̀ la fẹ́ kà báyìí bí alámúnẹ́sọ́rọ́ alákàsọ́dúnrà káà ọwọ́dà ní nkàwísíra káà àlẹ́dí àǹkọ́dà sára káà káà ni zaharak ọ̀wọ̀dà ní àǹkà wízorak wízorak káà ni lọ́dọ̀ rẹ̀ káà ń gbà káàfù ti parí rà rí ó túmọ̀ kọ́ ọ̀màlùkọ́ ànìgẹ́ káà ni alam nasra laka sadrak wọ́n laka sadrak káà káà wa wada'na anka wizrak wọ́n wa wada'na anka wizra káà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn míì wọ́n náà ti ń gbàtàn jẹ tọ́ bá tiẹ̀ fi mọ́ńbì yìí tọ́ ọmọ tó kọ́kọ́ gbọ́ sórí pé tó bá fẹ́ dé sábàkà tó kí lọ́kàn wà pẹ̀lú ẹ̀ńtẹ́lẹ̀ wà láti lè máa sábà bọ́ bá ti wọ̀ ọ́ tẹ́lẹ̀ tó bá bá rọ́wà rọ́nà ẹ̀lẹ́mọ́ lò fún ìwé tó bá gbódòdó dé ayálùkọ̀ hàn وبالعفو أنزلناه وبالحق نزل نزل kìí ṣe ohun tí èèyàn máa fẹnu sọ̀sọ́kúsọ ń pa rẹ̀ tí ẹ̀ ń bá ń forí rí ọlọ́run ni àbójíṣẹ́ lẹ́bí ń sàwàdà kóòtù tẹ́sẹ̀ sí òun àà òní kọ́díkà ẹtì di kẹfẹ́rí pẹ̀lú àwọn tẹ́sẹ̀ yìí so lábẹ́ báyìí bákan náà kéèyàn gbé sọ láti jùúlẹ̀ pé kéèyàn ṣe dandan òun lè mọ́ kí eléyìí náà ìyẹn mọ́tara rẹ̀ di káfíìr lábala àti àrídà káwá fi ẹyọ kan kún torí pé àwọn nǹkan tí mo bá sẹ́jẹ̀ yìí tó pọ̀ ni gbogbo ohun tó àkàrí bẹ́ẹ̀ bá ti ṣe ọkí náà gbàwẹ̀ ni so ó ti di bàjẹ́ ó ti bàjẹ́ kò ní wúlò fún lẹ́yìn rẹ̀ òun náà ni alimani ìrègùn ìrègùn ṣíṣe tẹ̀pọ̀ ìwọ náà mọ̀ sọ pé à oṣù tán ó lóṣòtì pàápàá jùlọ nígbà tá a bá ṣe sàárà aya alquran ló gbélé ìwà fún wa allah subhanahu wa ta'ala torí pé asọdakọt nínú àwọn ọsẹ wa ni yálà ìtọ́jú ọ̀ràn èèyàn àbí tí ó jẹ́ ọ̀ràn èèyàn ọ̀ràn èèyàn ní zakat yálà ti inú dúkìá tọ́jú owó ni inú ìtọ́jẹ́ nǹkan ọ̀gbìn ìtọ́jẹ́ ẹranko àwọn nǹkan ọ̀sìn àbí ìtọ́jẹ́ sàárà àti èsì dẹ́nà pé a kàn ní arẹ́ni tí ò ní afẹ́ fi ṣe sàárà fún allah subhanahu wa ta'ala ni yá ayú alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ mọ́ bà sàárà àwọn sàárà àtẹ ẹsẹ ẹ mọ́ bà á jẹ́ pẹ̀lú règún àti sùtá nílà tó ń fún yíyo ẹ lè kó àti nǹkan kan o ọfọ̀rọ̀ bú tẹ̀lé Allah subhanahu wa ta'ala kalladhi yunfiqu malahu riha an-nas bí ẹni tí ń ná owó rẹ̀ torí káwọn èèyàn ó lè rí i ariya àmbẹ àsúmọ̀ àmbẹ ọlọ́run ni àmì yẹn ń júwe pé wàlá yu'min billahi wal yawmil akhir kò nígbàgbọ́ nu ọlọ́run kò nígbàgbọ́ nu ọjọ́ kẹyìn pé àwọn tó fẹ́ kó rí lónìí wọ́n ó rí lálẹ́ kìyàmà tẹ́lẹ̀ ọlọ́run fàpẹrẹ wé àpáta tí tọ́ tẹ́ dáadáa tí wà kazabu aláìmoore nìwọ náà látara ṣíṣe bẹ́ẹ̀ eléyìí ọ̀sọ́ di kèfèrí òun ọ̀sọ́ di kèfèrí ṣùgbọ́n ó ti ba sẹ́ẹ̀ sàárà tó ṣe yẹn ó ti bà á jẹ́ bákan náà ni àwọn ọ̀sẹ̀ ìjọsìn bóyá ṣe áàjì ni ọ̀tọ̀ tó ti wọ́pọ̀ ti gba táìtù kódà ẹlòmíì burú débi pé Yusuf ní ń jẹ́ bébí náà ṣe ń jẹ́ àbí kíkan ń gbòdì wọ́n kàdé ìṣẹ́ kọ́kọ́ Yusuf yóò pé kí lẹ́tà yìí ṣe tòun ẹ̀tí aṣọ ájì ẹ̀sọ̀ náà di bíi mr àti mrs bàbá yẹ pé lóòótọ́ náà yẹn alákọ̀wé tẹ́jẹ́ gẹ́lẹ́ bá ti wò ó pé táìtù lòun náà kíkín táìtù yìí ayọ̀ ti dàlájì kìíní kẹ̀kọ́ nítumọ̀ o ẹni tí ń kírun kílẹ̀ wa kọ̀ sí akírun àbí agbáwẹ̀ ayọ̀saka àbí àlẹ́fẹ̀ àbí hajj àbí hajj òkú ẹ̀nìzáni sọlá yusuf tọ́wádìí hàwẹ̀ sọ́wọ́m yusuf tọ́ba di zakat yusuf gbìyànjú òfáwọn náà tẹ́ni bá ní ọ̀zàká tọ́ba kọ alhaji tẹ́sán fọ́kẹ́ nínú òkú ẹ̀sìn ni alhaji ọwọ́ pé azakat alhaji azakat asolat tó di táìtù rẹ ti pọ̀ nítorí mọ̀ pé òun nítumọ̀ nìyẹn torí pé òsínkún ó lè gbọ́ òsínkún ó lè rí ọ ẹni tí ó sìn ọ́ lẹ́sàn ló ṣe é fún kó tó ṣe ọmọ níyẹn rẹ nígbà tó ṣe ọmọ borí ṣe borí ṣe nígbà tó parí ẹ ọmọ ohun tó ṣe lẹ́yìn rẹ̀ kí ló wá kù sọ látàrí báyìí èyí tá a lè fi kun lé ní òun lélẹ̀ òun alimani òun náà ni iṣẹ́ ìrègùn so bí àwọn olùlẹ̀ ọ̀kọ̀dọ̀rọ̀ ti yí òyìn kan fil umr bakiya á tún tẹ̀síwájú lórí agbọ́n yìí díẹ̀ síwájú ká tó gbé e ti náà. alhamdulilayi rabbil alamin pẹ̀lú àánú ọlọ́run ní ọjọ́ sunday tí ń bọ̀ wáyé kété tí a bá ti kí sọ̀láṣẹ́ lè ṣá ìtàn ọ̀nà wà síta gbangba yóò wáyé ní ìlú Ṣakí oríta Ṣàngó yóò bá ṣe jẹ́ kí a tún padà mọ̀ pé àwọn elétò so ní oríta Ṣàngó ní ìlú Ṣakí